hallelujah praise the lord ẹ̀yin olúwa lógo mo gbé ọlọ́run ga fún àánú àti ààbò rẹ̀ lórí ayé gbogbo èèyàn pátá àti àwọn olùfọ́lówà mi mo fi ògo fọlọ́run lórí ìdílé kọ̀ọ̀kan you are welcome to today is your day today is my day tell your neighbor say today is my day. Today is my day. Today is your deliverance day. In Jesus' name. Èní ọjọ́ ìtúsílẹ̀ rẹ ni. Wákàtí ọjọ́ ìmúláradá rẹ ni. Mo dá gbogbo ògo àti ọlá padà fún ọba àwọn ọba ní ìjẹjọ tá a ti pàdé àtúwápàdé lónìí láyọ̀ àti àlàáfíà ògo ni fọlọ́run lókè ọ̀run ohun gbogbo tí wọ́n ń wá lónìí yóò tẹ̀ lọ́wọ́ gbogbo ohun tí òun wá lónìí yóò ṣeé ṣe fún ọ lónìí wàá rí ọ̀nà àbáyọ lónìí bí ojúmọ́ ṣe mọ́ lónìí tó jẹ́ pé ọjọ́ òní ọjọ́ àánú rẹ ni ọjọ́ ìtúsílẹ̀ ọjọ́ ìfọkànbalẹ̀ lọ́jọ́ òní jẹ́ fún ọ ìṣẹ́jú tí o wà nínú rẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ tí o gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ohun rere tó ti sọnù nínú ayé rẹ lónìí wàá rí gbà lónìí wàá rí gbà lónìí wàá rí gbà gbogbo ohun tí ò wá tí ò béèrè today is your day tá a máa ń pàdé ní gbogbo ọjọ́ Wednesday lórúkọ Jésù lónìí wàá rí tiẹ̀ ṣe gbogbo ohun tí ò wá lónìí á tẹ̀ lọ́wọ́ you are welcome my pastor ọlọ́run ọba àwọn ọba yóò dá sí ọ̀rọ̀ ayé yín today is your day ìyanu yóò jẹ́ ti ọ lónìí ìrànlọ́wọ́ yóò jẹ́ ti ọ lónìí ohun gbogbo tí òun wá yóò tẹ̀ lọ́wọ́ lónìí lónìí wàá rọ́nà àbáyọ ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ yóò ṣẹlẹ̀ sí ọ lónìí ohun rere tí ẹ̀ ń wá yóò tẹ̀ lọ́wọ́ lónìí gbogbo ohun tó ti sọnù nínú ayé rẹ ọlọ́run yóò ṣàwárí ẹ̀ fún ọ lónìí ní gbogbo ọ̀nà ohun rere tó ti sọnù nínú ayé rẹ lónìí lórúkọ jésù ọba àwọn ọba yóò ṣàwárí ẹ̀ fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí olúwa ń sọ fún mi lórí ètò yìí wípé ká fi àwọn nǹkan kan gbàdúrà láàárọ̀ yìí amúmiri wípé èèyàn kan so ó ń ṣe nǹkan nínú pọ́ọ̀tù kékeré ló gbé nǹkan yẹn sí ó wá ń ṣe lórí iná títí nǹkan yẹn jóná hmm. n tí a fẹ́ gbàdúrà lé lórí nìyẹn o ó ń ṣe nǹkan èèyàn kan ṣe nǹkan amúmiri lọ́wọ́lọ́wọ́ báyìí nínú ètò yìí nínú prógrámù yìí olúwa ní pé èèyàn kan ṣe nǹkan ó dẹ̀ gbé kinní yẹn kaná ó dẹ̀ jóná nǹkan tí èèyàn fẹ́ jẹ téèyàn gbé kaná tó jóná kí ló tún kù ó ti wà wasted ìrètí kò tún sí ìrètí mọ́ irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ ìrètí nù bóyá nǹkan ṣoṣo tó kù lọ́wọ́ ẹni yẹn ó dẹ̀ gbé kaná ó dẹ̀ jóná gbọ́ láti sìn lọ ohun tó ti bàjẹ́ nínú ògo rẹ lónìí ó yá kó gbà àtúnṣe kálíà bàṣákà pólébó sétálíà ohun tó ti bàjẹ́ nínú ìrìn àjò rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lónìí ó yá kó gbà àtúnṣe ohun tó ti bàjẹ́ nínú ògo yín lónìí lórúkọ Jésù lọ́wọ́lọ́wọ́ ó yá kó gbà àtúnṣe ohun tó ti bàjẹ́ tí òkùnkùn ti bàjẹ́ tí sàtánì ti bàjẹ́ tí àwọn ẹnibi ti bàjẹ́ gbogbo ohun rere tó ti bàjẹ́ nínú ayé yín láàárọ̀ yìí lórúkọ jésù bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ó yá kó gba àtúnṣe bó ṣe ń gbọ́ mi mo fẹ́ ká máa ṣí ẹ̀ káàkiri kàlíàbà santàlíà olúwa sọ fún mi pé àwọn kan gbé nǹkan kaná ó dẹ̀ jóná ohun rere tó ti bàjẹ́ nínú ìrìn àjò yẹn lónìí ó yá kó gba àtúnṣe ohun tó ti sọnù nínú ìrìn àjò yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ó yá kó gba àtúnṣe kí ló ti bàjẹ́ nínú ayé rẹ kí ló ti waste kí ló ti sọnù kí ni àìbìkítà rẹ ti bàjẹ́ nínú ayé rẹ lónìí lórúkọ jésù àánú ọlọ́run ó yá ó tún ṣe fún ọ torí ẹni tó gbé nǹkan kan náà tó jóná mọ́ lọ́wọ́ àìbìkítà ni àìkíyèsára ni ẹlẹ́àkà parẹ́bù ṣe torí à àánú ọlọ́run lónìí ó yá ó tún ṣe fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó gba àánú ọlọ́run pàdé ohun tó ti bàjẹ́ nínú ayé yín tó ti bàjẹ́ nínú ìrìn àjò yẹn bí ẹ ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ìwọ ìdílé yìí lórúkọ Jésù àánú Ọlọ́run tún ṣe fún yín bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ àánú Ọlọ́run tún ṣe fún yín ìdílé tí Sátánì jókòó sí agbára Ọlọ́run ọ̀gá ògo jùlọ lónìí ó yá ó ṣí wọn nídìí gbogbo agbára tó tẹ̀dó tó ní òun ò ní gbà wípé wọn ò ní fi ìdílé yẹn lẹ̀ gbogbo ohun tó wù tó lè ní ní agbára lónìí ọba àwọn ọba ó ṣí wọn nídìí agbára tó ń da ọ̀nà rẹ rú agbára tó ń da ọ̀nà ayé rẹ rú lónìí lórúkọ Jésù iná Ọlọ́run jó wọn dànù kàlẹ́ bá sátálẹ́ ohun gbogbo tó ti sọnù. So bí ó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ó yá gbà á padà ohun rere tó ti sọnù nínú ayé rẹ ohun tó ti sọnù nínú ògo rẹ ìrìn àjò yẹn ń lọ tẹ́lẹ̀ ṣàdédé ló mẹ́hẹ̀ẹ́ nǹkan kan ti jóná níbẹ̀ gbọ́ ohun tí Sátánì ti bàjẹ́ tiwọn náà ti sọ ìrètí nù wípé kò lè ṣeé ṣe mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí mo gbà ládùúrà fún ọ lórúkọ Jésù ó yá ó gbà àtúnṣe. ohun tó ti bàjẹ́ tí Sátánì ti dáná sun tó ti bàjẹ́ nínú ìrìn àjò yẹn tí ìwọ náà ti sọ ìrètí nù lónìí lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá ó gbà àánú pàdé bóyá dọ́tọ̀ ti sọ fún ọ wípé àìsàn tó ń ṣe ẹ̀yẹ kò ní solúsàn gbà á gbọ́ bó ṣe gbọ́ òun ọlọ́run lẹ́nu mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù ohun tó ti bàjẹ́ yẹn lónìí àánú ọlọ́run tún ṣe fún ọ àánú ọlọ́run lónìí ó tún ṣe fún ọ ohun tí sátani fi pamọ́ sínú ayé rẹ bó ṣe àìsàn ni ó fi pamọ́ sínú ayé rẹ ni tó wá nóòsì ẹ̀ tíwọ náà náwó lé lórí síbẹ̀ náà kò gbà àtúnṣe bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú ìgbàgbọ́ rẹ lónìí mo pa àṣẹ sínú àgọ́ ara rẹ sínú omi àti ẹ̀jẹ̀ rẹ lónìí lórúkọ Jésù ó yá gbà àánú ìtúsílẹ̀ àánú Ọlọ́run lónìí ó yá ó tú ọ sílẹ̀ gbogbo ohun tí a fi pamọ́ sínú ayé rẹ bí àìsàn tàbí bí ogun mìíràn lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù ó yá gba ìwòsàn ayé ìwọ ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó gba ìtúsílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá gba ìtúsílẹ̀ kàlíà bá sakaporia májẹ̀mú ìgbédìde lónìí lórúkọ Jésù ó yá kó gbà ní ọ ibi tí a fi ayé rẹ pamọ́ sí lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá jáde níbẹ̀ kàlíàbàṣà tàlíkàpàrìà ibi tí a fi ayé rẹ pamọ́ sí bí ó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá kó jáde níbẹ̀ àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìdí àwọn òkùnkùn tó wọ́n ṣe bó ṣe wù wọ́n agbára tó ń darí ògo rẹ yàtọ̀ sí agbára ọlọ́run agbára tó gba sí àárín ìrìn àjò ògo rẹ lọ́wọ́ rẹ lónìí irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá kó di òkú agbára tó gba èsì àárín ìrìn àjò ògo rẹ lọ́wọ́ rẹ ìwọ ló yẹ kó máa control ògo yẹn ṣùgbọ́n àwọn májẹ̀mú kan wà tó ti gbà lọ́wọ́ rẹ tó jẹ́ wípé àwọn fúnra ara wọn ló wá ń control ògo rẹ tó bá sọ wípé lónìí kò rí jẹ wàá rí jẹ tó bá ní lónìí òní rí jẹ òní rí jẹ tó bá ní iṣẹ́ máa wá lónìí iṣẹ́ wá tó bá ní iṣẹ́ òní wá lónìí kò ní wá agbára tó gba sí àárín ìrìn àjò ògo rẹ lọ́wọ́ rẹ lónìí tí wọ́n fi ráre irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá kó di òkú ohun tí òkùnkùn ti dáná sun nínú ayé rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá àánú ọlọ́run tún ṣe fún ọ. <laughs> kàlíbà sàtàlẹ́kà parebo ṣètòríà today is your day máa ṣí ẹ̀ káàkiri fún gbogbo àwọn ènìyàn má dàgbọ́ àdúrà yìí má dàgbọ́ rárá àní agbára tó gba sí àárín ìrìn àjò ògo rẹ lọ́wọ́ rẹ tó jẹ́ wípé ò lè kòtúrò ẹ̀ mọ́ tó yẹ pé májẹ̀wé burúkú yẹn ló kòtúrò ayé rẹ irú agbára bẹ́ẹ̀ lónìí ó yá ọ̀run sọ wọn di òkú ohun tó ti jóná nínú ayé rẹ tí òkùnkùn ti dáná sun nínú ìrìn àjò ayé rẹ tí ìrìn àjò ayé yẹn ìrìn àjò yẹn wá dúró lójú kan lónìí lọ́wọ́lọ́wọ́ ohun tó ti dáná sun yẹn lónìí lórúkọ Jésù àánú Ọlọ́run tún ṣe fún ọ bí ìka bá jóná lórí iná èèyàn máa sọ létí rùn lórí ẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́ gbogbo ohun tí sátani ti bàjẹ́ lórí ètò yìí ni amúmirí ìran yẹn wípé ká gbàdúrà yẹn gbogbo ohun tí sátani ti dáná sun nínú ìdílé rẹ lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù ọyá àánú Ọlọ́run tún ṣe fún ọ. kí la dáná sun ló wá já sí àìsàn kí ni nǹkan tí a sun ni iṣẹ́ yẹn fi bọ́ lọ́wọ́ rẹ kọ́ńtrátì yẹn ò lọ déédé mọ́ àwọn ohun tó yẹ kó ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ mọ́ wọ́n gbogbo ohun tí a ti dáná sun nínú ayé rẹ nínú ìdílé yẹn nínú ọkàn yẹn nílé iṣẹ́ yẹn nínú ṣọ́ọ̀bù yẹn lónìí àánú ọlọ́run tún ṣe fún ọ bó ṣe ní ìgbàgbọ́ pẹ̀lú mi tàbíjọ́ máa ń pàdé lórí ètò yìí ní gbogbo ọjọ́ Wednesday lónìí lórúkọ jésù àánú ọlọ́run bá ọ pàdé gbogbo ohun tí a fi pamọ́ sínú ayé rẹ tó wá já sí àìrọ́mọbí kí ni dọ́tọ̀ sọ fún ọ ó ti ní ẹ̀ lè rọ́mọbí mọ́ ṣé ìjú ni sátani fi sínú ayé rẹ ni gbọ́ bó ṣe ń gbọ́ mi ohun tó ní ó ti bàjẹ́ nínú ayé rẹ tí sátani ti dáná sun lónìí lórúkọ jésù ó yá gbàánú ọlọ́run àánú ọlọ́run lónìí ó gbà ọ́ pàdé lórí ètò yìí lórúkọ jésù ó yá rí àánú ọlọ́run gbà nínú prógrámù yìí lọ́wọ́lọ́wọ́ àánú ọlọ́run bá ọ pàdé bó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù ìpín rẹ̀ gbà yí padà gbogbo má jẹ̀mú ibi gbogbo tí a ti program tí a ti bàjẹ́ tí a ti dáná sun wípé kìíní yóò lè ṣeé ṣe mọ́ ta ti sọ pé ò lè rí iṣẹ́ mọ́ ta ti sọ pé ò lè ṣègbéyàwó mọ́ ta ti sọ pé ò lè níyàwó mọ́ gbogbo ohun tí a ti bàjẹ́ yẹn lónìí àánú ọlọ́run tún ṣe fún ọ ó sì lè ṣeé ṣe fún ọ bí wọ́n bá gbàgbọ́ pẹ̀lú agbára ọlọ́run olódùmarè ó sì lè ṣeé ṣe fún ọ bí wọ́n bá ní Kristi nínú ayé rẹ ó sì lè ṣeé ṣe fún ọ bí wọn náà bá jẹ́ ọlọ́kàn dúdúró níwájú Kristi ó sì lè ṣeé ṣe fún ọ tó jẹ́ wípé ohun tó ti dáná sun tó ní kò lè ṣeé ṣe ọwọ́ ọba àwọn ọba ó lè tún ṣe fún ọ níwọ̀n ìgbà tí o ní ìgbàgbọ́ nínú Jésù Kristi lónìí lórúkọ Jésù tó ti bàjẹ́ nínú ayé rẹ lórúkọ Jésù ó kó gba àtúnṣe ohun tí a ti bàjẹ́ nínú ìgbésí ayé yẹn bí ó ṣe ń gbá mi lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù kristi ó yá kó gba àtúnṣe ohun tí sàtánì ti dáná sun bí nǹkan bá jóná ta ló tún fẹ́ jẹ ohun tó ti dáná sun kí ni ó ti sọ wípé ó ti bàjẹ́ nínú ayé rẹ kò lè ṣeé ṣe mọ́ ìrètí rẹ sì ń bẹ nínú ìwé job job fourteen from verse one ó sọ wípé àbá wà fún igi ta gé lórí kálíàbá sátálíà ó ní àbá wà fún igi tá a gé lórí tó ti gbẹ tó ti gbòǹgbò ẹ̀ ti dógbó nínú ilẹ̀ wípé tó bá gbọ́ òórùn omi kíhún yóò sọjí gbọ́ àbá sì wà fún ẹ níwọ̀n gbà tí ò tí ì kú àbá sì wà fún ẹ wípé ohun tó ti jóná yẹn àtúnṣe sì lè wá sí gbogbo ohun tó ti bàjẹ́ nínú ayé rẹ lónìí lórúkọ Jésù ó kó gbà àtúnṣe àbá wà fún ẹ ìwọ arábìnrin ìwọ arákùnrin ìwọ màmá bàbá yìí àbá wà fún ọ wípé o sì máa ṣoríire àbá wà fún ọ wípé o sì máa rí ìwòsàn àbá wà fún ọ wípé o sì ayé rẹ yóò gba àtúnṣe àbá wà fún ọ wípé ìwọ yóò rí ìtúsílẹ̀ lónìí àbá wà fún ọ wípé gbogbo ìdí ayé rẹ lónìí yóò já dànù torí nínú ìwé Jóòbù yẹn Jóòbù fourteen ó ní àbá wà fún igi tá gé lórí tó bá gbọ́ òórùn mi kíhùn yóò sọjí lónìí ìwọ náà ń gbọ́ agbára ọlọ́run òun gbóhùn àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ òun lomi nínú ayé rẹ ọ̀rọ̀ ọlọ́run lomi yẹn agbára ọlọ́run lomi yẹn nínú ayé ìwọ lónìí ohun tó ti kú nínú ayé rẹ pẹ̀lú àṣẹ tó ń gbọ́ yìí lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù ó yá kó sọjí. So àbá wà fún ìwọ bàbá yìí láti lè dìde lórí àkéte àìsàn yẹn àbá wà fún ọ lónìí ìwọ màmá yìí láti lè rọ́mọ bí àbá wà fún ìdílé yìí wípé ó máa ṣe àtúnṣe àbá wà fún ìwọ arákùnrin yẹn láti rí kọ́ńtrátì yẹn gbà kálíà àbá wà fún ọ lónìí láti ṣoríire àbá fún ọ lónìí láti lu àlùyọ lónìí lórúkọ Jésù ó yá lu àlùyọ orí àkéte àìsàn ló wà ní lónìí ó yá dìde ọ̀rọ̀ àṣeyẹ ó jáde sínú ayé rẹ lónìí lórúkọ Jésù ayé rẹ lónìí kó gbà àtúnṣe níbi tí a fi ayé rẹ pamọ́ sí lónìí ó yá jáde níbẹ̀ gbogbo ohun tó ti jóná orí àdúrà yẹn náà lọ sí wa. <laughs> ohun tí sátani ti dáná sun tó ní kò sí àtúnṣe fún wọn gbọ́ ọba àwọn ọba ní sọ fún wípé àtúnṣe sì wà fún ọ bí nǹkan bá jóná kò sẹ́ni tó tún lè jẹ mọ́ alẹ́ kan pariya ìwọ ti sọ retí nù wípé o lè rọ́mọ bímọ ìwọ ti sọ retí nù wípé o lè nọ́kọ mọ́ ìwọ ti sọ retí nù wípé o lè fẹ́ yàwó mọ́ ìwọ ti sọ rètí nù wípé o ò lè kọ́lé tí ìwọ ti sọ rètí nù wípé o ò lè ralẹ̀ o ò lè ra mọ́tò má sọ rètí nù àbá wà fún ọ níwọ̀n ìgbà tó sì wà láyé àbá wà fún ọ wípé gbogbo ohun rere tó ti kánṣu tí òkùnkùn ti dáná sun nínú ayé rẹ ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé lónìí lórúkọ Jésù ó yá kó gbà àtúnṣe. ohun tí òkùnkùn ti bàjẹ́ nínú ìrìn àjò ayé rẹ lónìí lórúkọ Jésù ó yá kó gba àtúnṣe ìrìn àjò yẹn kó ní ìtumọ̀ sórí ìrìn àjò twenty twenty one yìí nínú ayé rẹ lónìí yóò ní ìtumọ̀ láti sìn lọ ọ̀rọ̀ ayé rẹ lónìí ó nójútùú ó ní ṣe lásán mọ́ bẹ́ẹ̀ ni olúwa ọmọ ogun wí ò ní ṣe lásán mọ́ kalibo situni kapaleba satalia. lọ ra ọ̀gẹ̀dẹ̀ lónìí ìwọ tó ń gbọ́ mi kó fi gbàdúrà bẹ́ẹ̀ ni ìran ọ̀gẹ̀dẹ̀ òjò rọ̀ òjò rọ̀ ìran ọ̀gẹ̀dẹ̀ máa ń níláárí ni. Ojora, ó rómi kò rómi ohun tó bá fẹ́ so ní àkókò tó dìde yẹn ó máa so wàá fi gbàdúrà fún ìgbà ìrọ̀rùn lónìí ayé rẹ yóò gba ìrọ̀rùn tó bá ti bo àkínjẹ ọ̀gẹ̀dẹ̀ bí a ṣe ń jẹ̀rèké láyé <laughs> a fi agídí gé ọ̀gẹ̀dẹ̀ bí a ṣe ń jẹ̀rèké ìrọ̀rùn la fi máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀ kì í ṣe agídí wàá sọ fún ọlọ́run pé olúwa mi ò fẹ́ gbègbé ayé ìnira mọ́ mi ò fẹ́ máa bá òun gbègbé ayé tipátipá mọ́ mo fẹ́ gbègbé ayé ìrọ̀rùn mo fẹ́ máa jẹ nínú ìrọ̀rùn mo fẹ́ máa mu nínú ìrọ̀rùn mo fẹ́ máa wọṣọ nínú ìrọ̀rùn mo fẹ́ bá wọn kọ́lé nínú ìrọ̀rùn mo fẹ́ bá wọn ra ilẹ̀ nínú ìrọ̀rùn mo fẹ́ bá wọn ra mọ́tò nínú ìrọ̀rùn mi ò fẹ́ gbègbé ayé tipátipá torí tó bá fẹ́ jẹ rèké kó tún rí àdùn ẹ̀ jẹ wàá fà á tipátipá ni ṣùgbọ́n tó bá fẹ́ rí àdùn ọ̀gẹ̀dẹ̀ jẹ ní ìrọ̀rùn ni kì í ṣe bí a ṣe ń jẹ la ṣe ń jẹ ọ̀gẹ̀dẹ̀ lọ fi gbàdúrà ṣùgbọ́n kó tún bó ọ̀gẹ̀dẹ̀ yẹn wàá ní gbogbo àgọ́ta fi bo ògo mi mọ́lẹ̀ lónìí mo ṣí yín dànù kò sí ẹ̀dá àlàyé náà tó máa jẹ ọ̀gẹ̀dẹ̀ àtúnjẹ èpo ẹ̀sìn láì ṣe ẹran wà á sọ fọlọ́run pé gbogbo àgọ́ tá a fi bo ògo mi mọ́lẹ̀ lónìí mo ṣí ayé mi jẹ́ ìrọ̀rùn lónìí kó máa fi gbàdúrà yẹn wàá rí ohun tí olúwa fẹ́ ṣe fún ọ gbà á fún ọjọ́ mẹ́ta pẹ̀lú àwẹ̀ funfun tó bá fẹ́ break ni kó máa fi lò ó kó máa fi gbàdúrà yẹn wàá rí wàá rí agbára ọlọ́run wàá pè mí fún ẹ̀rí bẹ́ẹ̀ ni fóònù bá wà wà bẹ́ẹ̀ wàá pè mí fún ẹ̀rí lórúkọ jésù ìyanu yóò jẹ́ tiẹ̀ gbogbo agbára tó ní no gbogbo ogun no nínú ayé rẹ wípé kò lè ṣeé ṣe lónìí àánú ọlọ́run bá ọ pàdé ó dẹ̀ ṣeé ṣe bíbélì sọ wípé ó ní àánú ṣe ògo lórí ìtẹ́ ìdájọ́ bẹ́ẹ̀ni a bá ti rí àánú gbà ó ti rí ohun gbogbo gbà bẹ́ẹ̀ni a bá ti rí àánú gbà kò sí ohunkóhun tó tún lè di lọ́wọ́ mọ́ gbọ́ lónìí ìwọ náà orí àánú gbà lọ ṣiṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn o lọ ṣiṣẹ́ ọ̀gẹ̀dẹ̀ yẹn fún ọjọ́ mẹ́ta ni kò fi gbàwẹ̀ yẹn kó máa fi ọ̀gẹ̀dẹ̀ yẹn break bí a ṣe ń jẹ ọ̀gẹ̀dẹ̀ kọ́ la ṣe ń jẹ rèké bí a ṣe ń jẹ rèké kọ́ la ṣe ń jẹ ọ̀gẹ̀dẹ̀ ìnira ni ó fi ń jẹ rèké láti fa àdùnnú ẹ̀ tipátipá bẹ́ẹ̀ ni mi ò fẹ́ gbáwọn gbègbè ayé tipátipá mọ́ ìrọ̀rùn la fi ń jẹ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ ni kàlíàbà sàtàlíà tó bá fẹ́ gún ọ̀gẹ̀dẹ̀ yẹn wá sọ fún ọlọ́run gbogbo ọwọ́ ìnira àgọ́ burúkú ta fi bo ògo mi mọ́lẹ̀ lónìí mo ṣí mo bó dànù wà á bú ọ̀gẹ̀dẹ̀ yẹn wà á fi break fún ọjọ́ mẹ́ta kó máa gbàdúrà yẹn wà á rí ìbùkún láti sí lọ ohun tó ti sọnù nínú ayé rẹ lónìí orí gbà àánú ṣògo lórí ìtẹ́ ìdájọ́ dávidi rí àánú gbà títí dórí ọmọ ẹ̀ àánú fọ̀hùn látorí dávidi bàbá solomon parí ma ṣe ń ta léka parí à. àánú fọ̀hún nínú ayé dávidi títí dórí solomon lónìí àánú fọ̀hún nínú ayé rẹ bí dávidi ṣe yọ̀bù tó bó ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó àánú ọlọ́run sì ń fọ̀hún nínú ayé rẹ lónìí ìwọ náà wàá rí àánú ọlọ́run gbà olúwa yóò ṣàánú fún ọ yóò ṣíjú àánú wò ọ lónìí wàá rí àánú gbà lónìí ọ̀nà rẹ lónìí ó já sí ire o ò tún bá wọn ṣe lásán mọ́ o ò tún bá wọn o ò tún bá aráyé fọwọ́ tì í mọ́ ìrìn àjò rẹ lónìí ó ní ìtumọ̀ o ò tún ṣẹrú mọ́ bẹ́ẹ̀ lolúwa ọmọ ogun wí ó ti dáa fún ọ ìrìn àjò ayé yín lónìí ó ní ìtumọ̀ ẹ ní báwọn gbègbè ayé lásán mọ́ lónìí lórúkọ Jésù bẹ́ẹ̀ ni olúwa ọmọ wí a wà lórí YouTube Prophet John Gabriel òun ni YouTube wa ó bá débẹ̀ tẹ subscription yẹn síbẹ̀ in case tá a bá ṣe another video wà lè máa rí kó dẹ̀ tẹ like síbẹ̀ lórúkọ Jésù ò ní bá wọn ṣe lásán bẹ́ẹ̀ ni ẹ lọ gba àwẹ̀ yẹn ọjọ́ mẹ́ta yẹn ó wà very very important ẹ lọ gbà á lórúkọ Jésù ìrìn àjò ayé yín lónìí yóò ní ìtumọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àánú Ọlọ́run yóò bá yín pàdé àdúrà yín ti gbà Jésù Olúwa wa àmín tẹ́fẹ́ bá bá wa sọ̀rọ̀ whatsapp nọ́mbà wa ó wà lórí pílàfọ́ọ̀mù yẹn ẹ lè pè wá bóyá fún kánsẹ́lì today is your day ìní iná la máa ń ṣe kánsẹ́lì ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́lọ́wọ́ báyìí ibẹ̀ náà la wà báyìí lọ́wọ́lọ́wọ́ ní Adesina Street Ìdìmú Lagos so ibẹ̀ yẹn la wà báyìí nọ́mbà thirty three. Additional Street ibẹ̀ láti máa ń ṣe kánsẹ́lì ní gbogbo ọjọ́ every Wednesday so olúwa yóò bá wọn náà pàdé tó bá fẹ́ pè wá fóònù nọ́mbà wa wà ń bẹ̀ tàbí o fẹ́ fún wa ní o fẹ́ dá sí eh, o fẹ́ ṣiṣẹ́ fún o fẹ́ ṣiṣẹ́ sínú ilé olúwa o fẹ́ ran ìrìn àjò yìí lọ́wọ́ nípasẹ̀ ohun tí o ní tàbí ìmọ̀ràn kan tó ní o lè pè wá pẹ̀lú fóònù nọ́mbà wa yẹn Eh, whatsapp nọ́mbà wa nìyẹn o tún lè kàn sí wa lórí whatsapp àtúngbàdúrà lórí ẹ̀ ní gbogbo ìgbà ní oṣoojúmọ́ à ń gbàdúrà fáwọn èèyàn lórí whatsapp yẹn náà lórúkọ jésù ò ní ṣe lásán o olúwa yóò bá ayé rẹ pàdé ìrìn àjò ayé rẹ lónìí yóò ní ìtumọ̀ ò ní ṣe lásán so àdúrà ló ń gba agbára kọ́ o súnmọ́ olúwa àkókò ti tó wàá dẹ̀ rí àánú gbà mo lo àkókò yìí láti gbàdúrà fún bùrọ̀dá wa àbúrò wa ẹ̀gbọ́n wa kan tó ń bẹ lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá yìí lọ́wọ́lọ́wọ́ tó ń pè ní Sunday Igboho tó ń jà fún ẹ̀tọ́ ènìyàn lónìí lórúkọ Jésù ipá yóò ní ká ọ Sunday Igboho mo lo wákàtí láti gbàdúrà fún ọ ipá yóò ní ká ọ ìmọ̀kímọ̀ kò ní jọ lórí rẹ dávidi náà rí àánú gbà ọlọ́run gan tún lo dávidi lọ sójú ogun lónìí ọba àwọn ọba yóò lò ọ́ agbára kọ́ agbára tó máa fi ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ lónìí lórúkọ jésù olúwa kó yọ̀ǹdẹ̀ fún ẹ sunday gbòó lórúkọ jésù ò ní kú sójú ogun yẹn lọ́wọ́lọ́wọ́ ò ní kú sójú ogun yẹn torí olúwa bá mi sọ̀rọ̀ nípa rẹ ohun tó dẹ̀ ń ṣe kì í ṣe nípasẹ̀ èèyàn kan ò ń ṣe nípasẹ̀ ìgbàlà fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí bíbélì náà sọ pé nígbà tí bí wọ́n bá rí ìgbàlà ó ní dìde fún ìgbàlà fún ẹlòmíràn torí pé ìwọ ti ní ìgbàlà bẹ́ẹ̀ ni ìwọ wá dìde fún ìgbàlà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí olúwa yóò tún tiẹ̀ náà ṣe ayé rẹ lónìí kì yóò wà lójú kan náà mọ́ ìrìn àjò ayé rẹ lónìí yóò ní ìtumọ̀ olúwa ń lò ọ́ jù bẹ́ẹ̀ yẹn lọ gbogbo orílẹ̀-èdè yorùbá yìí pátá yóò sọ̀pọ̀tì ẹ gbogbo ìpè tí ò tí ì di òkú lónìí agbára yẹn lónìí yóò ràn ọ́ lọ́wọ́ ọba àwọn ọba yóò tún ti ayé rẹ ṣe o ò dẹ̀ ní wà bákan náà o ò ní kú sójú ogun yẹn bẹ́ẹ̀ ni o ò ní kú síbẹ̀ wọn ò ní rí ẹ pa ìmọ̀ àwọn ẹni bíi lórí rẹ kì yóò jọ lórí rẹ mọ́ bẹ́ẹ̀ ni ìwọ yóò rójú rere olúwa ọlọ́run ọba ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ olúwa yóò máa tì ọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ni ò ní kú sójú ogun yẹn gbogbo àwọn tó ń bẹ lẹ́yìn rẹ tó ń ronú ire sí ọ pátá àwọn náà ò ní bá ogun lọ gbogbo ìmọ̀ àwọn ẹni bí àwọn òṣèlú lórí rẹ lónìí yóò di asán bẹ́ẹ̀ ni bó ń bá tó lónìí tó ń bá tó láàárọ̀ kò ní bá wọn jọ lálẹ́ yóò tún ká ni bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ wàá ṣoríire jésù olúwa wa àmín. I like you Sunday Igboho more anointing ọlọ́run á máa lò ẹ́ jù bẹ́ẹ̀ yẹn lọ ọlọ́run á tì ẹ́ lẹ́yìn láti ṣiṣẹ́ tí olúwa rán ọ iṣẹ́ olúwa ló ń ṣe olúwa ló rán ọ o dẹ̀ ń ṣe ẹ̀ ní ìlànà tí tí wọ́n mọ̀ ọlọ́run yóò tún máa ràn ẹ́ lọ́wọ́ láti máa tẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ gbo ìtúsílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ẹ má ti ẹ̀sìn bọ́ bíbélì sọ pé bí ìwọ bá fẹ́ ire fún Jerusalem ó ní dandan ni ìwọ náà yóò ṣe rere fẹ́ ire fún ilẹ̀ Yorùbá yìí fẹ́ ire fún orílẹ̀-èdè rẹ fẹ́ ire fún ọ̀rẹ́ rẹ fẹ́ ire fún àbúrò rẹ ẹ̀ so èso rere yóò dáa fún ọ lórúkọ Jésù God bless you ó ti dáa fún wa o lè pè wá lórí fóònù báyìí oh oh eight one seven four five six whatsapp number one ni ẹ o lè fẹ́ bá wa sọ̀rọ̀ tàbí o lè fẹ́ ran iṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ nínú tí o ní ẹ o lè ní ká sẹ́ndì àkáǹtì nọ́mbà kò sí problem tí o dá fún ọ lórúkọ jésù ò ní ṣe lásán o God bless you jésù olúwa wa àmín.